الحمد لله الذي خلق الورى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى والصلاة والسلام على رسول الحق والهدى وآله وأصحابه ومن تبعهم بإحسان من أهل العلم والتقى أما بعد يا عباد الله اعلموا أن دينكم قد كمل وأتم الله عليكم نعمته بهذا الدين وببعثة نبيكم محمد صلى الله عليه وسلم ومن كمال هذا الدين يا عباد الله أن شرع الله فيه أعمالا كثيرة دالة على الجدية والعمل كالصوم والحج وما أشبه ذلك ولكن من كرم الله سبحانه وتعالى من كرم الله سبحانه وتعالى ومن سماحة دينه أن شرع أيضا عقب هذه الأعمال الأعياد والأفراح فالفرح والمرح أصل من أصول الحياة الإنسانية فمن لم يذق نفسه شيئا من ذلك فمن لم يذق نفسه شيئا من ذلك فلا يتم له الحياة بل ولا يستريح له أعضاؤه كما ينبغي ولذا جاء الإسلام بمناسبات وأعياد ومواسم فالمؤمن يجوز له أن يفرح بإيمانه واتباعه لسنة نبينا محمد صلى الله عليه وسلم كما أنه يجوز له أن يفرح يجوز له أن يفرح بما يجوز فيه الفرح طبعا وشرعا قال الله سبحانه وتعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون أيها المؤمن افرح بدينك وسر باتباع سنة نبيك محمد صلى الله عليه وسلم فقد جعل الله لنا في الإسلام أفراحا كثيرة مما يزيد على خمسين فرحا وعيدا في السنة الواحدة فليس لنا حاجة إلى إحداث عيد جديد في هذا الدين ومن المعلوم يا عباد الله أن الإسلام حثنا حثنا بإيجاد أسباب الفرح في الأفراح في الأفراح الشرعية فحرم فيها الصوم وكل ذلك دليل على كمال هذا الدين وصدق الله حيث قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ولكن للأسف الشديد أن ناسا أن ناسا من فجار هذه الأمة أسسوا عيدا آخر للمسلمين وهو عيد المولد النبوي واهتموا به والاستعداد له أكثر من الاستعداد للعيد الشرعي فتجدونهم فتجدونهم يا عباد الله يذبحون خرفانا وأبقارا كثيرة للمولد ولكنه لا يذبح في الأضحى إلا الهزيل أو المريض من بهيمة الأنعام أو لا يذبح في العيد لله شيئا وكذلك تجدونهم يلبسون يلبسون أحسن الثياب يلبسون يلبسون الثوب القديم في العيد الشرعي أما في المولد النبوي والله والله إنك ستجده يلبس أغلى الملابس وأنفس الأزياء والله المستعان نعم حق على الخلق كلهم أن يفرحوا ببعثة النبي محمد صلى الله عليه وسلم نعم حق على أهل الدنيا أن يفرحوا بأن الله أنزل علينا الكتاب العزيز وهو القرآن الكريم نعم حق على كل مؤمن ومؤمنة أن يفرح بإيمانه واتباعه لرسول الهدى صلى الله عليه وسلم ولما كان الأمر من أعظم العطاء ولما كان هذا الأمر من أعظم العطاء وأجل السعادة نوع الله سبحانه وتعالى في كتابه فقال لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين بارك الله لي ولكم في القرآن العظيم وجعلنا وإياكم من المتبعين لسنة نبيه الكريم السالكين منهج السلف الصالح إنه سميع مجيب الدعوات أيها الصلاة والسلام níkàlọ́ mọ̀ pé gbogbo ìgbà ọpẹ́ nìkan máa dá fọ́lọ́wọ́n ọba nínú ìgbésí ayé wa yálà ìgbésí ayé ti ẹ̀sìn àbí ìgbésí ayé ti ètò ayé gbogbo ìgbà ó yẹ ká máa ṣe ọpẹ́ fọ́lọ́wọ́n ọba ni pàápàá jùlọ ọpẹ́ ọ̀tọ̀ special ọpẹ́ lẹ́yẹ ká máa ṣe fọ́lọ́wọ́n ọba lórí wípé ó sì wá lẹ́ni tó tẹ̀lé ìlànà ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹlọ́mọ yìí pé ìlànà tí ọlọ́wọ́n ọba fẹ́ràn ànábì sallallahu alayhi wa sallam ó náà ní ẹ̀sìn Islam ẹlọ́mọ̀ pé ẹ̀sìn náà ẹ̀sìn tó ti pé ni ẹ̀sìn lọ́mọ̀ wípé ìdẹ̀ra tí ń bẹ nínú ayé àti ìdẹ̀ra tí yàn máa ń rí lálùkìyàmà ọlọ́run ọba tún ti parí ẹ̀ sínú ẹ̀sìn Islam naam bákan náà ẹlọ́mọ̀ pé gbígbé tá a gbé ànábì wa Muhammad dìde sallallahu alayhi wa sallam tá a sí ní òjíṣẹ́ ara àwọn ìdẹ̀ra tí ọlọ́run ọba ṣe fún wa ni tó ká máa dúpẹ́ fún ọlọ́run ọba lọ́tọ̀ wípé ọ̀rẹ́ ẹnìkan sí wa torúkọ rẹ̀ ń jẹ́ Muhammadun sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan tá fi mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó pé ni kò ní bùkátà sí nǹkan kan mọ́ òun náà ni wípé ọlọ́run ọba gbé àwọn ẹsẹ̀ ńláńlá sínú ẹ̀sìn Islam téèyàn máa ń ṣe téèyàn máa fi gbà láyádá níwájú ọlọ́run ọba tó jẹ́ sí pé àwọn ẹsẹ̀ yẹn wọ́n máa júwe wípé a gbọ́dọ̀ serious ká tó ṣe nǹkan náà bákan náà àwọn ẹsẹ̀ yẹn ó nílò àwọn agbára kan lára wa bóyá wàhálà kan láti ká tó rí sẹ́yìn ẹ̀sìn ọlọ́run ọba gbé wá sínú ẹ̀sìn Islam gẹ́gẹ́ bíi ìrun kíkí gẹ́gẹ́ bí ààwẹ̀ gbígbà bákan náà gẹ́gẹ́ bí iṣẹ́ hajj ṣíṣe gbogbo àwọn sẹ́wọ̀n wọ̀nyí tá a bá fojú wo a rí i pé kò yíṣì láti ṣe tó nǹkan èyí ó ṣe wàhálà kó tó di pé ṣe iṣẹ́ náà tó ń ti bẹ́ẹ̀ náà káwá lè ba àmọ̀ pẹ́sìn yìí pé bá a bá ti ṣiṣẹ́ agbọ́dọ̀ sinmi náà ni Islam tó wá wo sáìdì kejì òun náà ni wípé ọmọ ẹ̀dá ènìyàn ó nílò kó sinmi tó bá ṣe wàhálà Islam wá gbé àwọn nǹkan tá a máa ń pè ní ìsinmi tó tún jẹ́ ayọ̀ tó tún jẹ́ ìdùnnú ó gbé wá sínú ẹ̀sìn Islam ló fi jẹ́ sí pé bá a bá gbà àwẹ̀ a sì ọdún lẹ́yìn ẹ̀ bá a bá ṣe hajj a sì ọdún lẹ́yìn ẹ̀ bá a bá kírun yípo ọjọ́ mẹ́fà lọ́jọ́ keje a wà sí juma a wà ṣe a wà túraká a wà ṣe ayọ̀ ọdún ọjọ́ juma eléyìí yóò máa fi yé wa wípé ọmọ èdè ènìyàn á dá wa láti máa ṣe nǹkan méjèèjì láyé tẹ́nìyàn ká bá ń ṣe ẹyọ kan jù nínú méjèèjì yìí yóò affect ẹ̀ ló fi jẹ́sí pé ilé ayé yìí a nílò ká ṣiṣẹ́ a sì nílò ká sinmi Islam ọba gbé ètò ẹ̀sìn wá gẹ́gẹ́ bí a ṣe dá ọmọ ènìyàn ìbí yóò ṣiṣẹ́ yóò sinmi bẹ́ẹ̀ náà ni a ṣe wàhálà láti fi jọ́sìn fọlọ́run ọba bákan náà a tún wá máa rí nǹkan tá a fi sinmi nínú ẹ̀sìn Islam ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹlọ́mọ pé ọmọ èdè ènìyàn ò lè gbáyé láì ṣiṣẹ́ ọmọ èdè ènìyàn ò sì lè gbádùn ayé láì bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Islam ṣe rí Islam yìí ó kó méjèèjì wá fún wa ṣiṣẹ́ kó lè sinmi nínú ẹ̀sìn ọ̀rọ̀ ètò ayé kà ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn gangan fúnra rẹ̀ á ṣẹ̀sìn á yẹ̀ sinmi nínú àwọn àpẹẹrẹ tá a fi máa mọ̀ pa mọ́ sinmi òun náà ni pé á gbà wẹ́ twenty nine tàbí thirty níparí ẹ̀ á sọdún ìtùnú ẹni pé ẹ relax ẹ sinmi bẹ́ẹ̀ náà ni ọdún léyà a kì í ṣe àfilẹ́yìn bàtà bá ṣiṣẹ́ hajj tá a bá parí iṣẹ́ hajj a ti fẹ́ parí iṣẹ́ hajj yẹn ni pé ẹ sì wàhálà iṣẹ́ hajj ẹ travel ẹ sì wàhálà ẹ sinmi bọ́yá àwọn táàṣì lọ hajj náà ni a rí pé oṣù zulhijja a máa ń ṣe ìjọsìn ń bẹ a máa ń gbààwẹ̀ serious a ṣe oríṣiríṣi iṣẹ́ dáadáa fọ́lọ́wọ́n ọba so níparí ẹ̀ a ṣàjọyọ̀ a dẹ̀ ṣe ayẹyẹ lẹ́yìn ẹ̀ ìyẹn fi yín wáyé pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó bá àdámọ́ ọmọ ẹ̀dá ènìyàn mu ni nípa báyìí ọlọ́wọ́n ọba wá fún àwa mùsùlùmí ní ọ̀nà tá a máa gbà sí ayọ̀ tá a máa gbà sọdún tá a máa gbà sí ayẹyẹ ó fún wa ní oríṣiríṣi tó jẹ́ sí pé kò sí ẹlẹ́sìn kankan tó ní irú ẹ̀ nínú àwọn ẹ̀sìn tí mẹ́lò ilẹ̀ ayé tàbáníká gbéyẹ̀wò tàbáníká yẹ̀wò káwo iye ọdún táwa mùsùlùmí ní ní ọdún kan ṣoṣo ó lé ní 50 ọdún tá ń ṣe báwo ló ṣe rí ló ṣe rí báyẹ̀ òun náà ni pé a máa ṣe ọdún ìtúnú a lè máa ṣe ọdún iléyá a sì máa ṣe ọdún ọjọ́ juma ẹ wá wo iye ọ̀sẹ̀ tí ń bẹ ní ọdún kan a máa rí nǹkan bí 53 tàbí 52 tá a bá fi mọ́ méjì yẹn ọjọ́ nǹkan bí 54 yẹn ni pé ọdún 54 náà làwa mùsùlùmí ní lọ́dún kan kọ̀dẹ̀ sí ẹlẹ́sìn kankan tó nírú ẹ̀ nínú ẹ̀sìn tí ń bẹ láyé yìí náà ó wá lẹ́tọ̀ fún mùsùlùmí bí kọ́ máa ṣe àwọn ọdún tí ìsìláàmù mú wáyé kọ́ máa ṣe ní ìbámu bí ọlọ́run ọba ṣe fẹ́ torí bí ọlọ́run ọba sọ pé kul bi fadlillah wa bi rahmatihi fa bi dhalika falyafrahu huwa khayrun mimma tí ó fi máa dùn ọlọ́run ọba tún gbé sínú ọdún fún wa gbogbo àwọn nǹkan tí ò ní jẹ́ kó dùn ọlọ́run ọba kan lẹ̀ fún wa ní àwọn nǹkan tí kì í jẹ́ kí ọdún ó dùn ó náà ní kéèyàn wa muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ apalẹ́sẹ̀ fún wa wípé èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ gbààwẹ̀ láwọn ọjọ́ ọdún bákan náà ọjọ́ Juma ẹ gbọ́dọ̀ máa da ọjọ́ júmọ́ àgbàláwẹ̀ yẹn ni pítorí pé ọjọ́ ọjọ́ tá a máa ń ṣayẹyẹ yẹn pé ọjọ́ ayẹyẹ a kò gbọ́dọ̀ gbààwẹ̀ náà ni ọjọ́ ọdún ìtùnú àti ọjọ́ ọdún bákan náà ọjọ́ a kò gbọdọ̀ máa dàgbà lónìí nìkan pa àmọ́ gbà ò níbẹ̀ nípa báyìí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó fi yé wa wípé ẹ̀sìn Islam ẹ̀sìn tó ti pé ni o gbogbo nǹkan tá a fi sọdún Islam mú wa fún wa gbogbo nǹkan tá a fi sayẹyẹ Islam mú wa fún wa gbogbo nǹkan tá a fi sinmi nínú ẹ̀sìn Islam ti mú wa fún wa ṣùgbọ́n ó yà wá lẹ́nu pé àwọn èèyàn kan wà tó jẹ́ sí pé ọdún tí Islam mú wa kò Ọlọ́run kò tó wọn wọ́n ní kò tó àwọn wọn àdẹ̀ o tí wọ́n bá ń ṣe ọdún sí islam mú wá bó ti tọ́ àti bó ti yẹ ni wàláì wọn ò ní rójú ráyè láti máa dá establish ọdún tuntun míì sílẹ̀ nínú ẹ̀sìn islam mọ̀ ṣùgbọ́n wọ́n láwọn ọgbà àwọn sá máa ṣe ọdún mìíràn ni kí lọ́dún mìíràn tí wọ́n dá sílẹ̀ òun náà ni ọdún mọ́lid ọdún mìíràn ni naam a pè lọ́dún torí pé ọdún ni lọ́dọ̀ tiwọn àwọn náà máa ń pè idil mọ́lud àyínà ìgbọ́ ni idil mọ́lud bó ṣe popular láyé àtijọ́ náà idil mọ́lud ọdún ọjọ́ ọ̀bí ànábì sallallahu alayhi wa sallam naam ọdún mìíràn ni a mú wáyìí àwa sì ní nǹkan bí 54 ọdún naam tàbá wá gbé yẹ̀wò a ó rí pé àìsílà káyè ni torí pé ọdún tẹ́ dá sílẹ̀ yìí ẹn tẹ́ torí ẹ̀ dá sílẹ̀ ọsáyé nígbà dẹ̀ kúrò láyé tán àwọn tó fẹ́ràn rẹ̀ ju ẹ̀yìn lọ wọ́n sáyé sáwọn sí ọdún yìí wọ́n á sí ẹni tó ní nǹkan ọ̀dẹ̀ sọ́ọ́lẹ̀ bí ọmọ sí wọn rí hadith kankan mú wá la da'if wala mawdu' wọn ò rí hadith àgbélẹ̀rọ gan mú wá fún apẹ́ ànẹ́bì ní ẹ̀yìn èèyàn ní bá ti kú láyé tán o ẹ máa sọdún mólídì mi wallahi kò sí hadith mawdu' ọ̀gá òsì ìjẹ́pẹ̀ hadith mawdu' ní hadith àgbélẹ̀rọ tí wọ́n parọ́ rẹ̀ máa nẹ́bì sallallahu alaihi wasallam kò sí wọn náà yẹ̀wò bí mo bá ti ń sọ̀rọ̀ yìí máa wò ó máa máa gbé sínú in tó ti mọ̀ tẹ́lẹ̀ ó rí bí ó sì máa ṣe rẹ́gí rẹ́gí rẹ́gí láti mọ̀ wípé ọdún ọdún tí wọ́n dá sílẹ̀ yìí ọdún tó jẹ́ sí pé wọn ò ní permission nù sẹ̀rí àsìlámù lórí ẹ̀ náà ẹ lọ wò ó àwọn tí wọ́n ń ṣe ọdún mọ́lídì yìí ọdún làwọn máa pè fún wọn torí pọ́dún náà làwọn náà ń pè àwọn tí wọ́n ń ṣe ọdún mọ́lídì yìí ẹ lọ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn nínú ọdún léyà ó lè má pẹran o ó lè pé ọ̀bẹ sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀bẹ máa sílẹ̀ fún léyà lọ́dọ̀ wọn ṣùgbọ́n ọ̀bẹ ìsílẹ̀ fún mọ́lídì lọ́dọ̀ wọn kódà àwọn màálù ńláńlá tó tóbi ní a máa pa bọ́lú ni wọ́n bá gba apá àgbò bá gbò mẹ́fà ní ọ̀pá ẹ̀rí ọ̀bẹ ń sílẹ̀ fọdún tọ́lọ́hún fi rán ànínábì sallallahu alaihi wasallam pé ká máa ṣe lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe mọ́lídì ṣùgbọ́n mọ́lídì lọ́dọ̀ tiwọn ọ̀bẹ ìsílẹ̀ ń made in Nigeria made in Morocco tí wọ́n Morocco ni àbí ntí ànábì wa sallallahu alaihi wasallam láàmà tẹ̀lé ọdún yìí ọdún mọ́lídì yìí ibi tí wọ́n ti establish ẹ̀ Morocco ni ibi tí wọ́n ti practice ẹ̀ tó ti hàn jù ní Cairo ni Cairo ni ẹ̀ Morocco ni wọ́n ti establish ẹ̀ wá tó lẹ́ni tó dálẹ̀ ara Morocco ni Morocco eh, ara Africa wọn gbà náà ni kódà made in Africa ni mọ́lídì sẹ́rí pé àbùkù mi tó kàn lẹ́gbẹ̀ẹ́ kan ni made in Africa iná ni mọ́lídì ẹni Morocco ni wọ́n ti ṣe ṣùgbọ́n ibi tí wọ́n ti kọ́kọ́ practice ẹ̀ Africa náà ni Cairo Egypt ni ni wọ́n practice ẹ̀ tí wọ́n ti ṣe ti gbogbo ayé fi mọ̀ ibi wọ́n ti establish tí wọ́n ti àwọn tó establish ara Morocco ni ṣùgbọ́n Cairo ló ti ṣe ti gbogbo ayé fi mọ̀ pé kíní kan jẹ́ ọdún mọ́lídì yẹn pé made in Egypt and Morocco tó bá ti rí ẹ pé ẹ̀yin tẹ́ ń sọdún Morocco ẹ̀yin tẹ́ ń sọdún kíní Cairo orúkọ wọn nìyẹn kí sọdún mọ́lídì náà ń ṣe mọ́ naam àwọn tó dá kíní ìsílẹ̀ àwọn tí wọ́n ń ṣe ọdún mọ̀lídì yìí wọ́n kì í pẹ ẹran fíléyà ọ̀pọ̀lọpọ̀ gbà tó bá sì pẹ ẹran léyà ẹran tó hù ní ọ̀pá àbí sábà ń ra kọ́bẹ̀ ọmọ bàṣẹ sílẹ̀ ni ṣùgbọ́n tí mọ̀lídì bá dé yóò ti máa kówó ẹ̀jọ́ láti bí oṣù mẹ́fà sẹ́yìn ilé àwọn ìkówó jọ fún ẹ̀rí nǹkan bákan náà àwọn tó ń ṣe mọ̀lídì yìí lọ́pọ̀lọpọ̀ gbà ọjọ́ ọdún léyà àbọ̀dọ́ ọdún túnú aṣọ tó bá wà nílé tó nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní owó ọlọ́sí 8 ṣùgbọ́n ọjọ́ mọ̀lídì báyìí àwọn aṣọ tó jẹ́ sí pé wọ́n jù ní ọmọ rà ẹ̀rí tí wọ́n máa yọ sọ ọ̀tọ̀ lásọ tí ó wọ̀ láàárọ̀ níbi àdúrà àárọ̀ tí wọ́n ṣe ń bi mọ́lídì ọ̀tọ̀ lásọ tí ó wọ̀ lálẹ́ níbi àìsùn mọ́lídì tí wọ́n ṣe ẹ̀rí wọ́n ti gbé òjò fáyìnà wọ́n ti gbé àyìnà fojò wọ́n ti gbé odò ọba àbí ọmọ ọ̀ṣun fún ọba wọ́n sì gbé ọmọ ọba fún ọ̀ṣun ta ló yẹ kó wọṣọ tó dáa jù níbo ló yẹ ká wọṣọ tó dáa jù lọ ìdí ìdí ìtúnu tàbí léyà ni tàbí jọ júmọ́ ṣùgbọ́n tó bá dijọ́ ọmọ lédi aṣọ tó dáa jù lọ iná ni wọ́n wọ̀ náà báyìí ni wọ́n ṣe yí ọ̀rọ̀ wọ́n se pa ọ̀rọ̀ sí òdì padà náà ẹ̀yin mùsùlùmí bẹ́ẹ̀ ni ó lẹ́tọ̀ fún gbogbo àwa mùsùlùmí bí ká máa dunú wípé ọlọ́run ọba rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bọ́lá wọn wá fún wa ìyún dẹni kẹ́kọ́ ká nípa bá ń sọdún mólídì ní ìsìta bá ní afọ́n permission lórí ẹ̀ ó yẹ ká máa sọdún kùránì náà níjẹ́ tó lọ ń sọ kùránì kalẹ̀ àbí kùránì ò tóbi ta ló tóbi jù nínú àlọ́ kùránì àti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam eléyìí ní ìsìn research mi nìyẹn ọ̀rọ̀ àgbéyẹ̀wò ta ló tóbi jù nínú alukur'an alukur'an ló tóbi jù ní o àbí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí a bá bí àwọn aláìmọ̀ká léèrè wọ́n pe anabiwa muhammad ni sallallahu alayhi wa sallam wọ́n àdẹ gbà á ẹ ń bá sọ pé anabi ju kur'an lọ ó sọ pé anabi ju ọlọ́run ọba lọ nìyẹn torí pé alukur'an yìí kì í ṣẹ̀dá ọlọ́run anabiwa muhammad ẹ̀dá ọlọ́run ọba ni sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ ọlọ́run ni alukur'an ìròyìn ọlọ́run ni alukur'an tọ́ sábà wọn aláma sọdún mọ́lídì ọ̀yẹ́ ká sọdún alukùránì náà gbà náà ó sì tó kù ńlẹ̀ náà ẹ́ á sọdún ọjọ́ tí Ramadan bá kọ́kọ́ wọlé náà torí pé oṣù ńlá lọ́jọ́ fún wa á sọdún pé ọdún tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ Ramadan náà bẹ́ẹ̀ náà ni a máa sọdún ọjọ́ tí Ọlọ́run ọba sọ ànábì wa Muhammad di ànábì Ọlọ́run sallallahu alaihi wasallam ẹ̀rí nǹkan ṣùgbọ́n àwọn tó dá sílẹ̀ wọ́n ní èròǹgbà tí wọ́n fẹ́ wọ́n sì mọ̀bí tí wọ́n ń lọ nípa báyìí mùsùlùmí lẹ́tọ̀ láti máa dúnú nínú ọkàn rẹ̀ àti nínú ìṣe rẹ̀ àti nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọlọ́run ọba ń rán wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀ràn níṣẹ́ mùsùlùmí lẹ́tọ̀ kódà gbogbo ayẹyẹ kan máa dúnú nínú ọkàn wípé ọlọ́run ọba sọ àlùkùránì kalẹ̀ fún wa sórílẹ̀ ayé yìí naam ó yẹ kí gbogbo múmìnì lọ́kùnrin àti lóbìnrin kọ́ máa dá yọ ayọ̀ ẹ̀sà ọ̀tọ̀ lọ́dọ̀ ara rẹ̀ wípé ọlọ́run ọba ó sì òun ní múmìnì ọdẹ sọ̀rọ̀ ní múmìnà lóbìnrin bákan náà yẹ ká tó máa dá ayọ̀ mí ìyọ̀ lọ́tọ̀ yìí pé mò ń tẹ̀lé mò ń fọ́lù súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá fi tó fi sàkọ́mọ̀nà fún àná al-Qur'ani pé laqad manna Allahu ala al-mu'minin alhamdulillah wasalatu wasalamu ala rasulillah amma ba'd ayyuha almuslimu alkarim ìrẹ́ mùsùlùmí lọ́kùnrin ìrẹ́ mùsùlùmá lóbìnrin tọ́nà wọn bá pọ́n olé báyìí tó dáṣọ ẹ̀yẹ bùọ́ yìí tó sì gbé títóbi fún ọ yìí mo lálọ́ ń dáṣọ ẹ̀yẹ bùọ́ torí pé ìgbàgbọ́ rẹ náà láṣọ ẹ̀yẹ rẹ ìbùkún tó yẹ gbé fún ọ yìí ìbùkún rẹ náà ni pọ́ǹfọ́lù súnà nàbì sallallahu alayhi wa sallam mo pè yín ẹ jẹ́ ká dúró ti ẹ̀sìn wa dáadáa ẹ lọ́ọ́ mọ̀ pé ẹ̀sìn Islam àyẹ̀ nílò ọdún tuntun o kẹ́nìkan máa establish ọdún tuntun fún wa ní ẹ̀sìn Islam àyẹ̀ nílò ẹ̀ torí pé ẹ̀sìn tó ti pé ní ẹ̀sìn Islam kò sí ń tọ́ wá nínú ètò ẹ̀sìn tó ní ẹ̀bá ń bẹ̀ kò sí ń tọ́ wá nínú ètò ayé tó ní ní solúta ń bẹ̀ bọ́ bá ní pọ́blẹ́mù lọ báwọn tó wà nípa ẹ̀sìn wọ́n láyọ̀ ojú rẹ̀ dí ní ọjọ́ ọmọ o òòrí náà rí ẹ̀sìn ní oní ọjọ́ ọmọ o tọ́ bá dẹ̀ ní ayọ̀ tó àfẹ́ káyọ̀ rẹ bọ́mọ ẹ lọ́wọ́ lọ bá àwọn ẹlẹ́sìn Islam tí a mọ̀ nípa ẹ̀ wọ́n láyé ọ̀ náà ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin a nílò ọdún tuntun o tẹ́nìkan tún á da sílẹ̀ fún wa ṣùgbọ́n táwọn bá rà nílò rẹ̀ a máa ra wọn tí ó da sílẹ̀ torí pé wọ́n ní èròǹgbà pẹ̀lú ẹ̀ kì í sì èròǹgbà ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ẹni tí ń dábídé àsílẹ̀ fi ń da sílẹ̀ èròǹgbà ayé ni bẹ́ẹ̀ náà lọ́rọ́ ọdún mọ́lídì yìí àwọn tó da sílẹ̀ wọ́n lè rọ̀ǹgbà ayé ta lọ dá sílẹ̀ asọ̀fún apẹ́ ara Morocco ni sọmọ Cairo ló ti kọ́kọ́ sí ọdún molit ara abomope ara Morocco kí ló rúkọ ẹ̀ Mu'izzuddin kí lẹ̀sìn ẹ̀ ṣíyẹ̀ẹ́ àwọn àwọn ṣíàn subhanallah ẹni báwọn èèyàn wọ́n fọ́nú fọ́ra púpọ̀ tẹ́mà níta lọ ń tẹ̀lé níwọ̀ tó ń ṣe mọ́lídì ẹni tí ń bú Abubakar tó pe Abubakar ní kèfèrí náà lọ ń tẹ̀lé lẹ́yìn ẹni tó establish mọ́lídì ni ó ní Abubakar káfírun fi nà ẹni tó sọ pé Aisha radiyallahu anha ó láwọn tó pa ànábì nìyẹn ó níyàwó ànábì sí Aisha ó ní lọ pa ànábì àkídà àwọn sí àníyàn àwọn tó establish mọ́lídì nìyẹn níjòlá tó fẹ́ lanú láwọn tó ń ṣe mọ́lídì wọ̀nyí tẹ́wọ́n ní tààlà ọ̀gá rẹ̀ lójú ọ̀nà mọ́lídì ẹni tó pe Abubakar ní kèfèrí tó pe Umaru ní kèfèrí tó pe Usmanu ní kèfèrí tó pe Aisha ní káfíra iná ẹ̀ ìyẹn gẹ́gẹ́ tó wà láti pé kí la fẹ́ máa tẹ̀lé ẹni burúkú lẹ́yìn sí bọ́ bá tẹ̀lé ẹni burúkú ibi tó bá wọ̀ ní wọ́n náà wọ̀ padà nípa báyìí ẹni tó dáálẹ̀ nù ará Morocco ni wọ́n ń pè ní Abu Tamim al-Mahdi ọdún wo lọ dáálẹ̀ 363 years lẹ́yìn ìgbà tí ànábì ti ṣe hijira a ti lo 363 ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàlélọ́gọ́ta láti lò lẹ́yìn ìgbà tí ànábì ti ṣe hijira ẹ̀rí 100 200 three hundred sixty three lẹ́yìn ìgbà náà ló tó establish mọ́lìtì tó gbogbo àwọn tó wá sáyé ní three hundred and sixty three yẹn síwájú àwọn fẹ́ràn ànábì àbí àwọn iṣẹ́ ní ọlọ́run àwọn ọ̀sẹ̀sìn ẹ̀yìn tẹ́ wá dé ńgbà yẹn lẹ́wà ń sọ pé ìlẹ̀ ní ọlọ́run ọba náà ẹni ìdásílẹ̀ nígbà tó rẹ̀ ìdásílẹ̀ ní Cairo ló ti dásílẹ̀ ẹ̀yìn náà mọ̀ pé àwọn ṣíà yìí ní àwọn ṣíà ni ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wà ẹ̀yin náà mọ̀ pé àdìọ́kàn wọn yàtọ̀ sí àdìọ́kàn àwa mùsùlùmí jẹ́ ń sọ díẹ̀ fún nínú àkídà ṣíà kó lè bá yọ àkídà ṣíà tí ẹni tọ́dá mólídì ilẹ̀ tó náà jẹ́ ọ̀gá pàtàkì níbẹ̀ ó ní wípé àlùkùránì tẹ́ ń ké yẹn ọ̀tọ̀ ní kùránì tí wọn o ẹ̀dàkùn sí mùsùlùmí lélẹ́hùn náà àwọn ṣíà tó pé ń tọ́ establish mólídì nínú wọn lọ́wà ọ̀gá gan lọ́jẹ́ nínú wọn gbogbo ẹ̀yin tẹ́ jókòó lọ́dọ̀ ṣíà kèfèrí wàlá kèfèrí ni wọ́n rí yín ní kèfèrí ju kírísítẹ́nì lọ wọ́n rí yín ní kèfèrí ju ẹlẹ́sìn jù lọ wọ́n rí yín ní kèfèrí ju ẹlẹ́bọ lọ tí wọ́n bá nínú ẹlẹ́bọ káwọn pa wọn àbí káwọn pẹ́yìn tẹ́wàá mọ́sálásí wọn ni ẹ̀yin làkọ́kọ́ ẹ̀yin worst ju kèfèrí tí ò sí lọ́wọ́n ọba lọ́dọ̀ tiwọn àkídẹ̀ tó dá àdíọ́kẹ́ tó dá mọ́lídì lẹ́nìyàn o naam àwọn tó ń ṣe àwọn tó dá mọ́lídì lẹ́yìn tá a pè ní àbótẹ́mìmì nínú àwọn àkídà wọn tí ó jẹ́ kí a máa yanu ha òun náà ni wípé wọ́n yìí kírun márùn-ún o wọ́n yìí kí wákàtí márùn-ún o kò sí mọ́sáàsì lọ́dọ̀ wọn o kò sí sọ̀látù jàmáà o wọ́n yìí pé wọn báyìí bára ṣe ń pè o bí wọ́n ṣe ń pè nu tiwọn ọ̀tọ̀ ni o wọ́n yìí sì kí jàmáà o ó sì ní bí wọ́n ṣe ń sàlùwàlà tiwọn o ó sì ní bí wọ́n ṣe ń kírun tiwọn lọ́tọ̀ o ọdún tiwọn yàtọ̀ sí tiwa o náà gbogbo àwọn àwọn yìí òun náà ni ẹni tó establish mọ́rí gbogbo àwọn àjọ kan àwọn yìí ní bẹ lọ́dọ̀ tiẹ̀ náà eré mùsùlùmí sẹ́ńdọ̀ fẹ́ tẹ̀lé nìyẹn ìyẹn lọ́fà tó fi jẹ́ sí pé ńgbà tí ó kọ́kọ́ se mọ́lídì àkọ́kọ́ tó ṣe mọ́lídì mẹ́fà ló ṣe papọ̀ kì í ṣọjọ́ kan náà o ó dá ọjọ́ fún ọjọ́ mọ́lídì ànábì sallallahu alayhi wa sallam ó dá ọjọ́ fún ọjọ́ mọ́lídì Ali ibn Abi Talib ẹ̀dá kan tá a lọ́kàn lẹ́yìn ànábì jama Abubakar abi ẹ̀ẹ́ torí pé Abubakar lọ́dọ̀ tiẹ̀ inú ná lọ́lọ́ tààrà ló pẹ̀ ń jẹ́ òun sì á ṣe mọ́lídì fún ó ṣe mọ́lídì fún Ali lẹ́yìn ànábì ó fò lọ bá Ali ó fi Abubakar lẹ̀ ó fi Umaru lẹ̀ ó fi Usmanu lẹ̀ torí pé àwọn yẹn káfìrì ni wọ́n wọ́n lọ bá Ali kò tún wá lọ bẹ́ẹ̀ lómi lẹ́yìn Ali ó tún lọ bá Hasan ó tún kò lọ́dọ̀ Hasan ó lọ bá Hussein ó kò lọ́dọ̀ Hussein ó lọ bá Fatima ìyẹn ọmọ ànábì sallallahu alaihi wasallam ìyà tó lẹ́wọ̀n àgbà náà ọwọ́ yẹn ní nọmba 6 òun náà ni òun gan alára ẹ máa ṣe bá dé tòun náà wọ́n wá ṣe mẹ́fẹ́ẹ̀fà padà so nípa báyìí mo wá ń bi gbogbo àwa mùsùlùmí léèrè yálà àwa táwa mọ́sálásí àbẹ́ntí ó tún máa gbọ́ padà ta ni àwòkọ́sí rẹ sí ànábì làwòkọ́sí rẹ àbí ṣíyán àbí nìyí sóun làwòkọ́sí rẹ ìwọ́tọ̀ ọba ń ṣe mọ́wúlídì gbogbo ẹnu ní o fi máa sọ fún wa yí pé ànábì kìí ṣe àwòkọ́sí rẹ̀ o sallallahu alaihi wasallam gbogbo ọtọ́ bá ń ṣe mọ́lídì gbogbo ẹni wọ́n máa fi sọ wípé àbútẹ̀mímì ó ní àwòkọ́sí rẹ̀ o wọ́n náà sì máa dé ọkàn rẹ̀ tó nípa báyìí ọlọ́wọ́n bá sì sọ àyàkalẹ̀ pé laqad tààrà òkọ́ sí rere wá onáni anábíwa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn àṣírí wọ̀nwọ̀n yìí ló yẹ ká mọ̀ tààbà máa rú àwọn àṣírí wọ̀nwọ̀n yìí wọ́n fi búrẹ́dì kó omi ọbẹ̀ wa o bẹ́ẹ̀ kan bá mú invitation àbọ̀ pé àyìnfà ìtẹ́ sí mọ́ lédè wọlé alága èmi ìsalága bídà alága ẹ̀sìn lè ní tèmi bọ́lẹ̀ kan bá ní ẹsẹ̀ mẹ́wulẹ̀ wà ẹ fowó ránṣẹ́ ẹ pé ọdún léyà tẹ́ ẹ bá fẹ́ sọdún léyà tẹ́ ẹ bá lówó tẹ́ ẹ fi ṣe ẹ pè mí kí ni wọ́n tẹ́ ẹ́ńfílọ́pù tẹ́ ẹ bá lówó tẹ́ ẹ ràn léyà sí mọ́lídì náà ni a máa wúwo ẹran káàkiri sí ẹ̀rí èèyàn á sì máa ságbé ẹran léyà èèyàn lè ságbé ẹran léyà torí pé ó lójú kòkòrò láti pani bí ẹ bá lówó ẹ ó lè ságbé pé ẹ dákun sẹ́ẹ̀fù mi lówó mo fẹ́ fi jọ́sìn náà ọwọ́ ń sàgbé ẹ̀ràn bídíà so nípa báyìí tí wọ́n bá wá bọ́ ibi kálọ̀ ọmọ olójì pé mi ò lọ bí bídíà tèmi o òkú lẹ̀ ń ṣe mi lọ bí òkú tèmi torí bí ọjọ́ tí wọ́n ń ṣe mọ́lídì yìí òun náà ni ọjọ́ tó dájú pátápátá pé ànábì kú láyé sallallahu alayhi wa sallam kò dẹ̀ dájú pátápátá pé ọjọ́ náà ni wọ́n bí ànábì ìyàpẹnu ń bẹ ń jọ bí ọjọ́ bí ànábì ṣùgbọ́n ẹnu kù nígbà tí ànábì kú láyé sallallahu alayhi wa sallam nípa báyìí ẹ̀yin mùsùlùmí eléyìí ni àkọmọ̀nà díẹ̀ nípa àwọn tó ń ṣe mọ́lídì wọn wọ̀nyí gbogbo ẹnu la fi wí wọn ní ẹ̀rí kankan lórí tó ń ṣe gbogbo ẹnu la fi wí wọn ní pílà kankan tí wọ́n fẹ̀yìntì tí wọ́n lè dúró pẹ̀lú ẹ̀ nípa àwọn tó ń ṣe mọ́lídì so nípa báyìí jẹ́ ẹ̀sìn ó yẹ kí ṣe ó mọ̀ ìságbẹ̀yìn ànẹ́bí bọ́bá jẹ́ ẹ̀sìn ní ọyọ kí Usman ó sí wọ́n ságbẹ̀yìn ànẹ́bí tó àlíyù tó wá ń ṣe mólìdì ti ẹ̀nà yìí sọ wá kò sí fà ànẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí jẹ́ tún fọmọ sílẹ̀ láyé Fatima radiyallahu ta'ala anha ó tún fọmọ ọmọ náà sáyé náà àwọn èèyàn ò sí sẹ́yìn wá fẹ́ràn ànẹ́bí jù àwọn ọmọ bíjọ́ ń lọ ẹni tó bá fẹ́ràn sàbòsí fẹ́ sìn yọ lọ ni tí ara wọn tí orí wọn ò pé dáadáa tí wọ́n fọlù ẹ̀ ṣùgbọ́n torí ọ̀bá pé tó kàtàn yọmọ ìgbé kò rí bẹ́ẹ̀ lórí wọ́n sí pé a nígbọ́ra a ní láti máa mọ ìtàn bí nǹkan ṣe débì kan kálẹ̀ bá a máa mọ èyí tó lọ àti èyí tí ò lọ gbogbo aná láti gbọ́tàn pé Abubakar ò ṣe mọ́wọ́lídì o Umaru ò ṣe mọ́wọ́lídì fún ànábì Usman kò ṣe mọ́wọ́lídì fún ànábì Aliyu kò ṣe mọ́wọ́lídì fún ànábì Hasan kò ṣe mọ́wọ́lídì fún ànábì àwọn tó darí Islam ni ọ́ Muawiya kò ṣe mọ́lídì fún ànábì sallallahu alaihi wasallam tó ẹjá tún padà sí áfíríkà wá ń bí báyìí ṣe bá ẹmọ̀ pàmà sọ pé Imam Malik là ń tẹ̀lé ẹjá padà Imam wa Malik tọ́lá ń tẹ̀lé ní Malikiya Imam Malik tẹ́ ń pé Maliki Maliki ni ẹjú ebi ti ṣe mọ́lídì fún wa Madina ló sì gbé ibẹ̀ ni sí ń ka fíkì rẹ̀ bẹ́ẹ̀ náà ni kẹ́ máa ka àkídà rẹ̀ náà máa ẹ má ka fíkìrù lásán kẹ́ máa ju àkídà ẹ̀sẹ́gbẹ́ kan mọ́mú amálík ó ní gbogbo nǹkan téèyàn bá fẹ́ fi jọ́sìn fọlọ́wọ́n ọba kówó o tí ẹ̀ bá jẹ́ sí pé àwọn fi jọ́sìn fọlọ́wọ́n ọba láyé ìgbà tí bọ́yá jùlù ni ọkọ́ máa fi jọ́sìn fọlọ́wọ́n ọba láyé tiẹ̀ o tó nípa báyìí abẹ́lọ́wọ́n ọba pẹ̀lú àmì àti agbára rẹ̀ gbogbo àwọn oníbídí àwọn àwọn yìí ọlọ́run bá dáhùn padà sójú ọ̀nà òdodo gbogbo àwọn oníbídí àwọn àwọn yìí ọlọ́run bá fi wọ́n mọ̀nà gbogbo àwa náà tá a sì gbà pé àbá wọn ṣe bídíà àwọn yìí ọlọ́run ọba kó fún ẹ ní agbára ìgbàgbọ́ tá a fi máa ti bídíà náà dànù ọlọ́run ọba kó fún ẹ ní agbára mímọ̀ tí ó fi máa yé pé bídíà náà wọ́n ń ṣe ọlọ́run ọba bẹ̀ ọ́ pẹ̀lú àánú rẹ dáadáa tó ṣe fún wa nínú ẹ̀sìn ọlọ́run kó má lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa a tún bẹ̀ ọ́ pẹ̀lú àánú rẹ dáadáa tó ṣe fún wa nínú ayé ọlọ́run má lọ́wọ́ wa wàá dáadáa méjèèjì fẹ́nì kọ̀ọ̀kan wa rabbana atina fid dunya hasana وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين